báàbùlẹ̀ àbùwábí wàlẹ̀gàlák lẹ̀lẹ̀kàbá wàlẹ̀màsáàjìd orí ọ̀rọ̀ àwọn ilẹ̀kùn àti àgádágodo kàábà àti àwọn mọ́sálásí. àníbùnú jùráìjì kọ́ọ́lù. قال لي ابن Abi مليكة يا عبد الملك láwùrọ̀ àìta láwùrọ̀ àìta masajida ibùn abbas wa abuwa abaha láti ọ̀dọ̀ ọmọ juraij àníbùnú juraij láti ọ̀dọ̀ ọmọ juraij kọ́ọ̀là ó sọ pé kọ́ọ̀là lí ibùnú àbí mùláìka. ọmọ bàbá mùláyíkà sọ fún mi pé ìyá abdulmalik ìwọ abdulmalik ìyẹn ọmọ juraiji láwùrọ àyíta masajida Ibni abbas wa abuwabaha láwùrọ masajida mo sì fẹ́ kí orí àwọn mọ́sálásí ọmọ Abbas àti àwọn ilẹ̀kùn wọn bí wọ́n ti ṣe rí báyìí o bí wọ́n ti ṣe rí báyìí mo fẹ́ kó rí o ó rí i pé a ó jẹ ojú ní gbèsè mo fẹ́ kó rí i kó o wo bí ọmọ Abbas bó ṣe kọ́ mọ́sálásí náà àti àwọn ilẹ̀kùn rẹ̀ hadith four six eight. عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قدم مكة فدعا عثمان ابن طلحة ففتح لباب فدخل النبي صلى الله عليه وسلم وبلال وأسامة ابن زيد وعثمان ابن طلحة ثم أغلق الباب فلبث فيه ساعة ثم خرجوا قال ابن عمر فبدرت فسألت فبدرت فسألت بلالا فقال صلى فيه فقلت في أي قال bainali ustuwanataini bainali ustuwanataini qala ibnu umar fadhahaba alayya an as'alahu kam salla hadith 468 nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní ibùnà Umar láti ọ̀dọ̀ ọmọ Umar radiyallahu anihuma kí Allah yọ́nú sí àwọn méjèèjì anna nabiyya sallallahu alayhi wa sallam qadima Makka anabi wọ ìlú Makka sallallahu alayhi wa sallam fadaa Uthman ibna Talha ó sì pè Uthman ọmọ Talha pé kó wá sí ilẹ̀kùn fàfàtà halibab ó sì ṣí ilẹ̀kùn ilé kaaba fàdákọ̀lá nàbí sallallahu alayhi wa sallam ànábì sì wọ inú kaaba lọ wa bilalun àti bilal wa usama bunu zaid àti usama ọmọ zaid wa usman ibnu tọ́lìhà àti usman ọmọ tọ́lìhà fún mọ́ àgìlàkọ̀lẹ̀ bàbà lẹ́yìn náà ó ti ilẹ̀kùn náà. Falabisa fi ìsà ànábì lo àkókò kan nínú rẹ̀ ó wà nínú kàábà gangan fún òdiwọ̀n àkókò kan fúnma kharaju lẹ́yìn náà wọ́n jáde kúrò nínú kàábà kọ́lá ibùnú Umar ọmọ Umar sọ pé fàbàdárìtù fàṣàhálìtù bìlàálà mo bá sáré wá mo sì bi bìlálù léèrè béèrè fàkọọ̀lá sọ́làfì bìlálù sì sọ pé ànábì kírun nínú kàábà nínú kàábà gangan fàkúlítù mo wá sọ pé fi ayin níbo ni níbo ló dúró tó ti kírun náà kọ́ọ́lù. bilalu sọ pé bainali ustuwanataini láàrin àwọn òpó méjì nínú kaaba ni. kọ́lá ibùnú umar ọmọ umaru sọ pé fàdáhàbà àlàyé an as'alahu kamsọ́là. ọmọ umaru sọ pé iyèmí sì fò ó pé kí n bí léèrè. iye òǹkà rákà tí ànábì kí nínú kàábà. àdísì yìí nǹkan méjì ni ó fẹ́ kọ́ wa alákọ̀ọ́kọ́ ni pé kàábà ní ilẹ̀kùn tí wọ́n máa tì tí wọ́n máa ṣí. ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni pé ènìyàn lè kírun nínú kàábà gangan èyí tí a máa ń rí lórí tẹlifíṣàn níbi tí wọ́n ti máa ń ṣe tàwáàfù ibùkírùn náà nìyẹn ló sì jẹ́ jẹ́nẹ́rà ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ ènìyàn tí wọ́n máa fún wọn ní àǹfààní láti kó sínú ilé onígun mẹ́rin yẹn tí wọ́n bá wọnú rẹ̀ wọ́n láǹfààní kí wọ́n kírun nínú rẹ̀ náà ẹ wá máa gbọ́ ẹ̀yin onísúfí àdíìsì yìí kò ṣeé lò fún wípé ànábì náà àtàwọn sọ̀hábà kan wọ́n wá kó sínú kàábà wọ́n lò bí àkókò kan nínú rẹ̀ tá àmọ́ tí wọ́n ń ṣe àmọ́ tí wọ́n ṣe ń bẹ̀ o náfìlà ni wọ́n yàn o kì í ṣe pé wọ́n ṣe wírìdì níbẹ̀ o nítorí pé gbogbo ọ̀rọ̀ lẹ́yìn máa dorí ẹ̀kọ́ gbó gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti rí báyìí lẹ́ máa torí ẹ̀ bọ igbó kìí ṣe pé wọ́n ṣe wàzífà nínú kàábà o sọ́là fi yìí ó kírun nínú rẹ̀ ohun tí àdìsí sọ nìyẹn o ẹ má wí nǹkan mi o. báàbù dùkú lílì mọ́ṣúrìkì alimasjidi báàbù dùkú lílì mọ́ṣúrìkì alimasjidi orí ọ̀rọ̀ wíwọ inú mọ́sálásí fún ọ̀ṣẹbọ hadith 469 عن أبي هريرة رضي الله عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم خيلا قبل نجد فجاءت برجل من بني حنيفة يقال له ثمامة ابن أثال فربطوه بسارية من سواري المسجد àní abi huraira láti ọ̀dọ̀ bàbá huraira radiyallahu anhu kí Allah yọ́nú sí kọ́ọ́l ó sọ pé ba'atha rasulullahi sallallahu alayhi wa sallam hadith four six nine nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní huraira láti ọ̀dọ̀ bàbá huraira kí sí sọ ba'atha rasulullahi sallallahu alayhi wa sallam khaylan ànábì rán ọmọ ogun ẹlẹ́ṣin kan níṣẹ́ kíbalà najidin sí agbègbè najid ànábì rán ikọ̀ ọmọ ogun ẹlẹ́ṣin sí agbègbè kan ní najid fàjá àtibìrọ́jù lé ní bani hanifa nígbà tí àwọn ọmọ ogun náà padà sọ́dọ̀ ànábì wọ́n mú ọkùnrin kan wá wọ́n dé pẹ̀lú ọkùnrin kan nínú àwọn ọmọ hanifa yòkọ́lù làwù wọ́n ń pe ọkùnrin náà ní sùmámà ibùnú usal farobatuhu bisariya ti min sawari alimasjidi wọ́n sì dè é mọ́ òpó kan nínú àwọn òpó Masalasi, ẹ rí i pé hadisi yìí a ti kà á ní ọ̀sẹ̀ tó síwájú arákùnrin ó padà gba Islam àmọ́ ohun tí wọ́n fẹ́ pe àkíyèsí wa sí ní àárín ni pé tí a bá kọ́ mọ́sálásí mọ́sálásí máa ní fàràǹdà òpó sì máa wà tó máa gbé àwọn fàràǹdà yìí lọ́wọ́ ẹni tó bá wá jẹ́ kèfèrí tàbí ọ̀ṣẹbọ tí ìdí kan pàtàkì bá gbede mọ́sálásí ó lẹ́tọ̀ọ́ kó fi ìrìn rẹ̀ mọ́ sí fàràǹdà mọ́sálásí. kí ó kọjá ẹnu ààlà aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ rẹ̀. báàbù rọ́fìn sàótì fìlì masajidi orí ọ̀rọ̀ gbígbé ohùn sókè nínú mọ́sálásí hadith four seventy anisaib ibnu yazid kọ́l kúntù kọ́ ìmọ̀ fìlì masjid fàhàsọ́bà ní rọ́jùlún fanadọ́rìtù fanadọ́rìtù fàìdà umar. فنظرت فإذا عمر ابن الخطاب رضي الله عنه فقال اذهب فأتني بهذين فجئته بهما قال من أنتما أو من أين أو من أين أنتما قال من أهل الطائف قال لو كنتما من أهل البلد la awja'tukuma tarfa'ani aswatakuma fi masjidi rasulillahi sallallahu alayhi wa sallam. Hadith 470 nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Ani Sa'ib ibnu Yazid láti ọ̀dọ̀ Sa'ib ọmọ Yazid kọ́ọ́l ó sọ pé kúntù kọ́ ìmọ̀ fili masjid mo wà ní ìdúró nínú mọ́sálásí fáhàsọ́bà nírọ́jù ló ń ọkùnrin kan bá ju òkúta kékeré kan sí mi fanazọ́rìtù mo wò ó fayiza umar ibn khatob ló bá di umar ọmọ khatob kí allah yọ́nú sí fakọ́ọ́l umaru sì sọ pé izhab lọ fáàtì ní ibìhàzà yìí ni lọ bá mi mú àwọn méjèèjì yìí wá àwọn ọkùnrin méjì kan wà nínú mọ́sálásí ok umaru wa ju òkúta kékeré kan ó jù sí ọ̀dọ̀ saib tí òun náà wà nínú mọ́sálásí ó wá sọ fún un pé izihab fàtí ní ibìhàzà yìí ni lọ bá mi mú àwọn méjèèjì yìí wá fàjítù húbìhìmá mo sì mú àwọn méjèèjì wá fún un. paul umaru sọ pé mani antuma ta ni ẹ̀yin méjèèjì ao mini aina ao mini aina antuma tàbí láti bo ni ẹ̀yin méjèèjì ti wá ná. kọ́lá àwọn méjèèjì sọ pé min ahali tọ́ìf ara tọ́ìfù ni wá o tọ́ìfù ni a ti wá kọ́ọ̀lù umaru wa sọ pé láwùkùntùmá min ahali lè bàlàdì bí ó bá jẹ́ pé ẹ̀yin méjèèjì jẹ́ ará ìlú yìí ni la àwùjá àtúkùmá èmi ìbá jẹ ẹ̀yin méjèèjì níyà. tẹ̀rìfàáni àsìwátàkùmá fi masjidi rasulillahi sallallahu alayhi wa sallam ẹ̀yin méjèèjì ń gbé ohun yín sókè nínú mọ́sálásí òjíṣẹ́ àlọ́ọ̀ ṣé ẹ mọ̀ pé kò dáa ni kò dáa kíyàn máa pariwo nínú mọ́sálásí àmọ́ṣá ara atọ ìfù ni ó ṣeé ṣe kí ẹ ti ní ẹ̀kọ́ tí ó ẹ má ṣe bẹ́ẹ̀ má o wọn kì í máa pariwo nínú ilé ọlọ́run. Hadith four seven one an Ka'ab ibn Malik radiyallahu anhu annahu taqada ibna abi hadirad dayna lahu alayhi fi ahadi rasulillahi sallallahu alayhi wa sallam fil masjid الكفار تفعت أصواتهما حتى سمعها رسول الله صلى الله عليه وسلم وهو في بيته فخرج إليهما رسول الله صلى الله عليه وسلم حتى كشف سجف حجرته ونادى كعب ابن مالك قال يا كعب قال لبيك يا رسول الله فأشار بيده أن دعا الشاكر من دينك قال قال كعب قد فعلت يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم قم فقده Hadith 471 nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Ankab ibùnú malik radiyallahu anhu láti ọ̀dọ̀ káàbù ọmọ malik kí Allah yọ́nú sí anahu takọ́dọ̀ ibna abi hadirad dayna lahu alayhi fi ahadi rasulillahi sallallahu alayhi wa sallam fili masjid dájúdájú ó sin ọmọ baba hadiradu ní gbèsè kan tó wà lọ́rùn rẹ̀ nínú mọ́sálásí ní àsìkò òjíṣẹ́ àlọ́ọ̀ ọmọ bàbá hadirodi ó jẹ káàbù ní gbèsè ní àsìkò òjíṣẹ́ àlọ́ o káàbù wá bá onígbèsè rẹ̀ nínú mọ́sálásí ó wá sọ fún un pé arákùnrin bá mú gbèsè ọrùn rẹ̀ fàrítàfà hátìyà sì wá báyìí ni ohun káàbù àti ohun ọmọ bàbá hadirat ṣe ń lo òkè lálálá ṣe mọ̀ pé ìgbà táwọn yẹn bá fẹ́ yáwó ohun kì í lo òkè ohun kì í lọ sí òkè nígbà tí wọ́n bá fẹ́ san gbèsè ni etí mi ò mọ̀ gbọ́ káàbù bá ọmọ bàbá adérọ́dù nínú mọ́ṣáláṣí òjíṣẹ́ ọlọ́run lásìkò òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó sì ṣe ní gbèsè ọrùn rẹ̀ fàrítàfà àti àsìwàátùhùmá ohun àwọn méjèèjì sì ń lo òkè lálálá àtàsẹ̀mí àhá rasulullah sallallahu alayhi wa sallam títí òjíṣẹ́ aláwọ̀ fi gbọ́ ohun wọn tó fi gbọ́ ariwo wọn wáhùwà fi bayti ànábì sì wà nínú ilé tiẹ̀ ni fàkọ́rajà ilayhi ma rasulullah sallallahu alayhi wa sallam ànábì wa jáde sí àwọn méjèèjì hata kashafa hata kashafa síjìfà hujurati títí ànábì fi ṣí aṣọ ojú ẹnu ọ̀nà yàrá rẹ̀ ó ṣí aṣọ ojú ẹnu ọ̀nà ilé rẹ̀ wà náà dá káàbà ibn malik anabi wá ké sí káàbù ọmọ málìkì paul anabi sọ pé ya káàbù káàbù káàbù paul alabayika ya Rasulullah káàbù sọ pé mo jẹ́ pé rẹ òjíṣẹ́ àlọ́ọ̀ fàṣàrà fàṣàrà bìyẹ́dì yìí à ń dá aṣàtìrọ̀ mídẹ́yìnìk anabi wá fi ọwọ́ ṣe àpèjúwe fún un pé dá gbèsè yẹn sí méjì fún un dasi méjì fún gbélàjì kúrò fún kọ́lá káàbù káàbù sọ pé kọ́dífà hálítù ya Rasulullah mo ti ṣe bẹ́ẹ̀ òjíṣẹ́ àlọ́ o òjíṣẹ́ ọlọ́run wá sọ pé kum fàkdìhì ìwọ ọmọ bàbá hadirod ìwọ náà dìde kọ́ ọ lọ san ìlàjì yòókù nínú odidi gbèsè mo ti bọ́ ọ bẹ́ẹ̀ pé kó dá méjì. kó yá fìlàjì fún ọ ìwọ ọmọ baba hadirod san ìlàjì fún àti ka àdíìsì ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn nítorí náà ohun tí mo wá fẹ́ sọ láàrin ni pé ẹ rí i pé adis four seventy umoru ọkọ̀ ojú oro sí ẹni tó pariwo nínú mọ́ṣáláṣí. No àbí tó ń fi hàn wípé ká máa pariwo nínú mọ́sáàsì kò dáa nínú hadith four seventy one ànábì ò mú kọ́mẹ́ǹsì wá lórí ariwo ṣùgbọ́n ó yanjú gbèsè tó bí ariwo àdìsí méjèèjì yìí kì í ṣe pé kàn ń sọ ariwo di ẹ̀tọ́ ṣe bí ohun tó bí ti káàbù òun ni pé ó fẹ́ gba gbèsè nígbà tá ń bá sì ti yanjú gbèsè kò sáriwo mọ́ nítorí náà pípariwo nínú mọ́ṣáláṣí kìí ṣe nǹkan rẹ̀ ká má máa pariwo nínú ilé ọlọ́run mọ́ a máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ insha allah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك